والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين درسنا اليوم من كتاب عمدة الأحكام من كلام خير الأنام للإمام عبد الغني المقدسي رحمة الله عليه درسنا في باب السواك ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa kí ike àti ìgẹ̀kọ́ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àkórí ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí nínú tírà tí a ń kà ní òun ni tírà umdatul ahkam lilhafidh al-maqdisi òun tí yóò jẹ́ hadithi tá a lónìí òun ló ń tọ́ ló ń pa ọ̀rọ̀ asiwak ìmọ̀ràn orin kí ni sunna anabi muhammad sallallahu alayhi wa sallam nípa ìmọ̀ sèmọ́tótó ẹnu pẹ̀lú orin rúnrún kí a gbọ́ mọ́tínú hadith. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة عن خزيفة بن يمان رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام من ليل يشص فاه بالسواك عن عائشة رضي الله عنها قالت دخل عبد الرحمن بن أبي بكر صديق رضي الله عنهما النبي صلى الله عليه وسلم أنا مسندته إلى صدري وما عبد الرحمن سواك رطب يستن به فأبده رسول الله صلى الله عليه وسلم فأخذت السواك فقدمته وطيبته ثم دفعته إلى النبي صلى الله عليه وسلم فاستنى به فما رأيت رسول الله صلى رسول الله استنى استنانا قط أحسن منه فما فما عاد أن فرغ رسول الله صلى الله عليه وسلم رفع يداه أو إصبعه ثم قال في رفيق الأعلى ثلاثا ثم قاد و... ثم قاد وقد ت... وق... وكانت تقول ما مات بين بين حاكنتي مات بين حاكنتي وزاكنتي وفي لفظ فرأيته ينظر إلي يحب السواك فقلت أأخذه لك فأشار برأسه أن نعم هذا لفظ, لفظ البخاري والمسلم نحوه عن أبي موسى رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم بسواك بسواك رتب قال وطرف السواك على كأنه يتهوى الحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أبو هريرة ني أتنبى حديث وأقوى لني قال انقبا شيء عليكم يونو رفون أبو هريرة àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fúnra wa nípa sọ̀hábì ńláńlá yẹn abu huraira radiyallahu anhu abu huraira inú ti anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi sàdúrà fún abu huraira pé allahumma habibuhu ilal mu'minin inú àdúrà tá nàbì ṣe fún abu huraira ni pé ọlọ́run jẹ́ káwọn mọ̀mí òdodo ọmọ nífẹ̀ẹ́ abu àsọ eléyìí nítorí pé níbi táyé bàjẹ́ ló lé ní kọ́dà ara wọn kan tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí ò dáa nípa aru Abu Huraira náà ẹni tí ń bá ń fi ẹnu àtẹ́ bá Abu Huraira kó fura sí ìmánì rẹ̀ tọ́ra nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ṣàdúrà fún àdúrà nẹ́bí òsì ní í ṣe kọ́mọ́gbà anabi ní Allahumma habibhu ilal mu'minin ọlọ́run já àwọn mùmíní òdodo ó máa fẹ́ràn Abu Huraira gbogbo ẹni tí ń bá wá ń bínú Abu Huraira kó fura sí ìmánì ìmánì rẹ̀ abu huraira ló gba hadithu yìí wá ani nabiyyi sallallahu alayhi wa sallam kọ́l ọlá nabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé lawla an ashukka ala ummati la amartuhum bisiwaki inda kulli salat anabi ni tí kìí bá ṣe pé mo wo pé ó lè jẹ́ ìnira fáwọn àlè umma mo wo pé ó lè má rọrùn fún wọn láti máa ṣe é mo wo pé ààyè lè má sí fún wọn láti máa má ṣe èyí ṣe la amartuhum bis-siwak 'inda kulli salatin ìmbá ṣe é lọ́rùn àyà ìmbá pa á láṣẹ fún wọn pé gbogbo ìgbà bá fẹ́ máa kírun ẹ̀ máa rún orin. as-siwaku islam ká máa fi orin tún ẹnu sínú ṣẹ̀ríà islam. inu sunna nabu muhammad sallallahu alayhi wa sallam ni kódà nabi bá a débi pé bá a gbọ́ nu hadithu abu huraira yìí pé tí kì í bá a wò pé ẹ wà láàyè kan kọ́mọ́sọ̀rin tòsí ẹ lè wà ń bì kan kẹ́mẹ́ láǹfààní àti rúnrín lawla an asukọ ala ummati tí e bá a ṣe pé mo ro ti ìnira tó lè fà lọ́wọ́ fáwọn àlè ọmọ mi ànábi ló wọn ọba ṣe lọ́rùn àyàn ni pé bọ́ ọba ti fẹ́ kírun báluwà láṣẹ jẹ́tú láàsì kẹ́yìn ó tó kírun bẹ́ẹ̀ lọ́rọ̀ orin náà bá rí. lawla an ashuqa ala ummati lawla lafzu lawla nínú èdè Lárúbáwá òun wọ́n ń pè ní harfi imtina'in liwujud harfi imtina'in liwujud shay'in akhar ìyẹn ni pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìtọ́wà lọ́kàn rẹ̀ ìtọ́sí wù ú òun ni pé ní kọjẹ́ pé gbogbo ìgbà tí mùsùlùmí ọba máa kírun ká máa run orin gbogbo ìgbà tí mùsùlùmí ọba sàlù alátọ́fẹ́ kírun kó fi orin kó fi tún ẹnu rẹ̀ ṣe àmọ́ nàbí wa lòun wò pé ní gẹ́gẹ́ bí bọ́lọ̀ ṣe ṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pé anabi náà alukur'an kẹrìmù ní bil mu'minina ra'ufur rahim ọlọ́run ní bóun ṣe ṣe anabi nìyẹn sallallahu alayhi wa sallam aláàánú oníkẹ́ni fún gbogbo àwa mọ̀mìnì a máa rí ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe báyìí nínú sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi sọ̀rọ̀ ń pa hajj fáwọn sahabe tá anabi ṣàlàyé bí yẹn ṣe ṣe hajj gbogbo ṣe hajj téèyàn ṣe tán ọkùnrin kan wá dìde láàrin àwọn tá anabi ń bá sọ̀rọ̀ ń sallallahu alayhi wa sallam ìwọ̀n bí anabi léèrè pé àfi kulli aamin ya rasulallah hajj tó ṣàlàyé rẹ̀ fún wa yìí ṣé lọ́dọọdún ni ọjọ́ ràn yàn ká máa hajj ni ànábì dákẹ́ ànábì ọ̀dà lóhùn. ọkùnrin yìí tún wò pé àbíkọ̀ gbọ́n tí tóun wí dáadáa ni ó tún súnmọ́ iwájú díẹ̀ àfi kulli amin ya Rasulullah ṣé lọ́dọọdún ni hajj ṣe dandan ká máa ṣe hajj tó ṣàlàyé fún wa yìí ni ànábì ó tún sallallahu alayhi wa sallam ńgbọ wá wí lẹ́lẹ́kẹta tó súnmọ́ ànábì tó wá dáhùn náà lójú gbá àtà ah, ìgbọ́kọ́ ànábì gbọ́n tóun wí anabi wa ni lawo kultu naam lawajabati bí n bá dá ọlọ́run pé naam yóò sì di dandan walam tasatiru ẹ̀ sì lílágbára ẹ̀ ẹ̀ wà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọkùnrin tí ń béèrè ń jọ́nà yìí òun wò pé ní ebi kó wọn kàn gbéra lu mẹ̀dínà ni kó wọn sì lọ Mẹ́kà lọ sí hajj kódà bọ́lọ́mbà ni a máa ṣe lọ́dọọdún kí ló nù lára ń bẹ̀ àmọ́ ànábì tọ́lọ̀ ń ti fi yé pé ní àlè ó ọmọ abẹ ìlà yawmil ni ẹ̀dá kùnbà ànábì bá wà ní lọ́jọ́ náà ǹjẹ́ gbogbo àwa tá à ń gbélu lọ́rí ń wàhálà òde lawla an asukọ̀ ala umati ara example sa anabi máa fi kalẹ̀ fún wa nìyẹn anabi wọn fẹ́ ń gbà mí pé òun fẹ́ nǹkan báyìí báwọn yẹn bá ṣe ń ṣe ń gbogbo ìgbà kọ́ bá anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìròyìn tọ́lọ́run ròyìn rẹ̀ pé bil mu'minina ra'ufur rahim aláàánú oníkẹ́tọ́lọ́run ṣe fáwọn mọ̀mìnì kọ́lọ́n bá wa sàlékún kí àti gẹ̀fà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi yọ wàá rárá dẹ́díẹ̀ kò ní serun serú nǹkan náà ní túláàsì. àpèjúwe mi ìrun tàràwíhì tá n kí lónìí nkpe n pè ní wàá sámú lọ́dọ̀ wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kì í fáwọn èèyàn jàmá ńgbà wa di pé láwọn èèyàn wa fẹ́ sọ di dojoojúmọ́ anabi wa ma wọn ké njọ́ kan pé ìrun asamu tó anabi ó jáde sí wọn sallallahu alayhi wa sallam kí anabi wí fún wọn jọ wọn ni pé mo bẹ̀rù pé níbi ìbá ń kí sọ di dandan pé bọ́ọ̀ bá ká àfikún orí lànàbí lóun ò torí ẹ̀ jáde sí wọn jọ́nà ẹ dákun apẹ́rẹ́ míì náà lélẹ́yìí ọ̀dà ọ̀rẹ́wà ó jẹ́ kéèyàn orí ọ̀nà ọlọ́run kéèyàn ọmọ ọrùn orí ní gbogbo àsìkò ọ̀run àmọ́ ànàbí ní nítorí kọ́mọba àjẹnira fún wa sallallahu alayhi wa sallam ọlọ́run ò sí ń dandan fún wa. lawla an ala umati, ànàbí ní tí ì bá ṣe pé mo fẹ́ ìfẹ́ kí ìnira ọmọ ẹbẹ lórí àwọn àlùmọ̀ mi kí là ń pè ní al-mashaqqa fi alimasakọtu fi sariya pé nǹkan báyà ọmọ nẹni lára sariya gbé kalẹ̀ ọtọrisi ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta nínú àwọn anuwa alimasakọt awolimasak òun ni alimasakọtu lati láyà kuduru aleyha ibnu adam àwọn masakọ kan bẹ ìnira kan bẹ tó ṣe pé agbára ọmọ anabi adamu ọka agbára ọmọ anabi adamu ọsẹ kọka irú eléyìí lọ́lọ́run sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha gbogbo ntí agbára ẹ̀dá kan ò ní ká ọlọ́run ò ní pé kó ṣe torúpọ́lọ́ náà lọ dá wa ó sì máa ń ta gbára wa ká ọmọ ń ta lè ṣe ọmọ yìí ta lè ṣe tó ipọ́ lẹ ní ọjà apá lè ṣe àmì yìí ti ń bá ń bẹ nínú àdámà wa tọ́lọ̀ ń dámà wa tó ti mọ̀ pa àlágbára ẹ̀ ọlọ́run fi dá wa lójú pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ní ẹ àyè ńkú ntẹ́ ní lágbára gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ ènìyàn tóun dá yín ọlọ́run ò ní pé kẹsí. eléyìí làwọn afáàn pè ní atakilifu bímọ aláyò tọ́k atakilifu bímọ aláyò tọ́k muhalun fi sara káwá pé nkankan tẹ́nìkan lágbára rẹ̀ káwá pé ńlọ́lọ́n ní òsè àà èyí wọn yóò sọ nù sẹ̀ríà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam lápèjúwe nísìnyí ká pé èèyàn lọ́wọ́ ọwọ́ nígbà tí ó sàlùwàlá tún láti àfikọ́ wí ọwọ́ ọwọ́ tí ó wẹ̀dà ara tẹ̀kílífù bímọ aláyò tọ́kù nìyẹn. àbẹ̀yẹn wà ní ipò nira tí ò lè gbà wẹ̀ ọwọ́ ní sáàtì wà nù Ramadan náà tún láti ọgbọ́dọ̀ gbà wẹ̀ ní kọ́dà bá kú a eléyìí ò sí nù sariya Islam àtẹ̀kílífù bímọ aláyò muhalun fi shar'i ọlọ́run ti fi dá wa lójú pé nínú àwọn àmàṣà kọ́ allati la yaqdiru alayha ibnu adam tagbara ọmọ anabi adama ọ̀ka ìmọ̀ agbára rẹ̀ ò ní ka títí ni àbí lásìkò kan ni ọlọ́run lòun ò ní pé kó ṣerú nǹkan báyẹn gbà yẹn. nínú àwọn almashaqqo ni almashaqqatu allati yaqdiru alayha ibnu adama walakin biharajin. àwọn mashaqqo kan bẹ ìnira kan bẹ tó ṣe pé agbára èèyàn ka àmọ́ yóò tú láàsì ara rẹ̀ sẹ́ni bọ́bá lóun tún láti ara àwọn ṣe ó lè ṣe àmọ́ òun náà ó rí i pé ní pẹ̀lú kíni pẹ̀lú ìnira lòun fi ṣe. eléyìí ni sẹ̀ríà ìsìláàmù gbà wá láyè pé ní irú nǹkan báyìí ló fi wá nù kọ́ìdà sẹ̀ríà kọ́ìdà fìkìyà àmà ni pé alimasakọ́tù tẹ́jìlìbù tẹ̀sír alimasakọ́tù tẹ́jìlìbù tẹ̀sír pé àwọn masakọ̀ kan tó yẹ pé lóòótọ́ ọmọ èèyàn lè ṣe àmọ́ ń ṣíṣe yóò àkámọ́ àpèjú ìrìn àjò tá a mú wálẹ̀ kan èyàn wà lórí ìrìn àjò a sì wá ná àwẹ̀ Ramadan iṣẹ́ iṣẹ́ kọ́ rọ ẹlòmíì lọ́rùn pé àti mo wà ná àwẹ̀ àti mo wà ń gbélé mi ọmọ ìyàtọ̀ rẹ̀ ọlọ́run ná àwẹ̀ ọ̀rọ̀ mi lọ́rùn kọ́ máa gbà àwẹ̀ ọwọ́ àná àdìsá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé a máa ń rìnrìn àjò pẹ̀lú anábì ń gbà míì wa minna sa'imun wa minna muftirun ààrẹ ní tí wọ́n máa gbà àwẹ̀ nínú àwa tá a lórí ìrìn àjò àá sì ni tí wọ́n máa ṣe kíni tí ó sinú àmọ́ nabi ni laysa minal birri as-siyamu fi safar kìí kọ̀ wá sí nínú téèyàn fi pé ah, kí n bá àgbàlá dání ẹjẹ ńlọ gbàwẹ̀ lórí ìrìn àjò ànábì ni ò sí yun bẹ́ẹ̀ àmọ́ bàbá àpá gbára rẹ̀ ká gbàwẹ̀ lórí ìrìn àjò ọlọ́run sì yọ̀ǹda fún ọ bàbá pé yóò ní ọlá akọ ọmọ gbàwẹ̀ lápèjúwe níṣẹ́ tó wá wà lórí ìrìn àjò tí ń gbàwẹ̀ ẹ rí i pé mashaqqatun yaqdiru alayha walakinna dhalika bi harajin bọ́ba irú àwọn ànúwà olùmọ̀ṣáàkì báyìí àwọn ìnira báyìí ní sẹ̀rí àgbà wà láàyè pé ní à ah, bó bá di pé ìnira dé fi nǹkan báyìí lẹ̀ fúngbà kan náà ńgbà tá ìdẹ̀kùn bá tún padà dé ọ̀padà máa ṣe. òun nínú kọ́ ìdá sẹ̀ríyà ni wọ́n fi mọ̀ pé ìdá dọ́kọ̀ amúrú tásàá wa ìdá tásàá dọ́kọ̀ ìdá dọ́kọ̀ amúrú ìtásàá bí sẹ̀ríyà ìsìlámù ṣe rí nu ìdá dọ́kọ̀ amúrú ńgbà tí nǹkan bá fún ìtásàá sẹ̀ríyà ìsìlámù ọ̀ wà gbà láàyè wọ́n yìí tẹ̀sán àdọ́ọ̀kọ̀ ńgbà tó bá wá fẹ́ sẹ̀ríà ìsìlámù ọmọ wa fi àlá sí eléyìí ni pé mẹ́nẹ̀lì mẹ́sà kọ̀ ń bẹ tó ṣe pé ọmọ èdè yẹn lágbára rẹ̀ àmọ́ o lílágbára tó lágbára yìí ìnira ń bẹ ń bẹ fún díẹ̀ sẹ̀ríà ìsìlámù gbà láyè pé lásìkò tí ìnira yẹn bá ń bẹ gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wa èèyàn lè fi nǹkan kan lè ń gbà yẹn gẹ́gẹ́ bí ìsìlámù ṣe gbà wá láyè oríṣi ìran kẹta nù alimasakọ òní alimasakọ tó lẹti yakodiru aleyhi abnu adama bila haraj òun ni masakọ tọmọ ẹdẹ yẹn lágbára àti ṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam òní xufatil jannatu bil makari xufatil jannatu bil wa xufatil naaru bil anabila ntí wà aljanna ìsẹ́ni ó ṣe. ẹni tí ó wọ náà wàhálà lòun náà ṣe ìyẹn ni pé ká má gbọ́ yípo lọ́n ní la yukallifu Allahu nafsan illa wus'aha pé ọlọ́run ní níta òun ní gbé wa àlàyé ń níta àlágbára tágbára ọmọ èèyàn ká lọ tágbára ọmọ èèyàn wí yẹn àmì ọmọ èèyàn ká pé nira ni sẹ̀rí àfààyè tiẹ̀ àwọn kankan bẹ tó ṣe ní bíi tí mọ yóò ìnira kéńkéńní náà àmágbára èèyàn ká tí ò sì ní jẹ́ tí ò ní jẹ́ palára fún un. ara ẹ̀ ní pé kéèyàn ọmọ gbádùn oorun lọ́wọ́ lásùbà nísìnyí tani ọmọ pé ní kéèyàn ọmọ gbádùn oorun tí ń gbádùn rẹ̀ lọ́wọ́ tó wá gbọ́ Allahu akbar as-salatu khairu minan nawm ẹ dákun èyí tọrọ Ọlọ́run jù ní kó máa hanrun lọ àbí kó dìde kó lọ kírun ẹ ẹ rí i pé kó máa hanrun lọ yẹn ní ẹ̀mí ọmọ èèyàn fẹ́ẹ́ káwá dìde lásìkò tá à ń gbádùn òun lọ́ngbà tá a gbọ́ pé as-salatu khayrun minan nawm pé ẹ ìrun tí wọ́n ń pè yín mà lọ́lá ju oorun tó ń sùn yìí lọ nínú àwọn màṣákọ àwọn ìnira tí sẹ̀rí alágbára wa ká nìyẹn tí ó sì sí tó ní wá là ń bẹ̀. irú eléyìí tún láàsì ní gbogbo ọmọ anabi adama gbọdọ̀ mú wa èyàn wá pé la yukallifu Allahu nafsan illa anabi nígbà ọlọ́run dá àlìjánná tán ọlọ́run wá kí lọ́lọ́run fi sọ ba àlìjánná anabi ní gbogbo ntí ọkọ̀ ọmọ akọ̀ ọlọ́run wá lóhun ni kí wọ́n fi ṣe fẹ́ǹsì àlìjánná. wàhúfàtú náàrú wàhúfàtú náàrú bí shahawat ńgbà ọlọ́run dáná tán ọlọ́run ní tẹ́ wàá fi fẹ́ǹsì iná òun ni gbogbo ntí ọmọ ẹsẹ̀yàn lójú yòyò tí ọmọ fa àyàn wọbẹ̀. òun ẹ àmà wá rí lónìí ah islam ni ẹ má ṣe nǹkan báyìí ẹ húfàtú aljanna tó bí ọlọ́run ní wọn máa ma fẹ́ǹsì ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó kàyàn ọkọ̀ ìfi ònẹni lára díẹ̀ tani ọ̀fẹ́ kó ṣe pé ní gbogbo ìgbà kó wà ní lómìnira ara wọn irú ẹ̀wù tó bá wù ni kó wọ̀ irú oúnjẹ tó bá wù ni kó ọjẹ́ halali ọjẹ́ haramu kò sẹ́ńtọ́ kẹ́nìkan gbogbo ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn náà ẹ̀mí ọmọ èèyàn tí pa ọmọ gbogbo ẹ̀mí nkalukuna lónìí nkalukuna ni ọmọ àmọ́ sẹ̀ríà islam ní ọmọ wa kọ́ yẹn pé ah kọ́dà bọ́kàn mi ti ẹ̀fẹ́ nǹkan báyìí ọlọ́lọ́ ní ọ̀dà ah ibi tí mo fẹ́ rìn lọ yìí ó wù mí láti rìn lọ bẹ̀ lóòótọ́ ìran tí wọ́n ní wọ́n ń wo ń bi báyìí mo fẹ́ lọ bá wọn wò ó lóòótọ́ àmọ́ wọ́n ní sẹ̀ríà islam ní ọ̀dà hufatil jannatu bil àwọn tọ́lọ̀ ń fi sí ọgbà aljanna ni ẹni ọba wa lè ní sùúrù fún gbogbo àwọn tọ́kàn máa kọ̀ díẹ̀díẹ̀díẹ̀ yìí òun ni ọwọ́ aljanna bẹ́ẹ̀ yẹn bá sì wá wo ń tọ́lọ̀ ń lóun fi sí ọgbà náà àṣàhàwáàtì ntẹ yẹn ó rí tọkọ ó rí tínú rí ó dùn pé yes jẹmi náà bá wọn ṣe ntí wọn ń ṣe yìí ẹ ọlọ́run ní ntí ọjà bọ̀ rẹ̀ náà ní iná hufat naru bishahawat kọ́ ló ń kọ́ sọ wa ń bẹ̀ kó sì wá lọ́mọ aljanna ntẹ abadébí ni pé alimasakọ anabi ni sallallahu alayhi wa sallam lawla an asukọ ala ummati tí ẹ bá ṣe pé mo bẹ̀rù pé yóò ní àwọn àlùmọ̀ mi la kọ́dà bí wọ́n lágbára àti sí àmọ́ yóò jẹ́ nira fún wọn oríṣi mọ̀ṣákọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a wí nìyẹn. mà yaqdiru alayha ibnu ádámà walakin bi harajin tọ́mọ anabi ádámà lè ṣe àmọ́ yóò máa ní la láwọn ìgbà kan sígbà kan èyàn lè wà ń bì kankan mọ́ rorin tí rorun káwá di pé ní túláàsì bọ́ ọba rorin ọ̀gbọ́dọ̀ kírun anabi nítorí ẹ̀ anabi lóun ò sí ọ̀rọ̀ orin rọrùn ní dandan ni àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ń rin musahabu ní ká máa rin níta anabi wa muhammad sallallahu alayhi wa sallam fẹ́ ni gẹ́gẹ́ bá a ṣe kanu hadith kejì àbí kẹta lónìí náà pé gbogbo òṣìṣẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́ra bá anabi bá dìde téèyàn tají lóru orin la anabi kọ́kọ́ fi bọ́nu sallallahu alayhi wa sallam gbogbo ògbà tá anabi bá sì fẹ́ sálù àlátọ́ fẹ́ kírun anabi ó rin anabi láǹfààní ńláńlá méjì ní bẹ́ẹ̀ orin rúnrún sallallahu alayhi wa sallam anabi ni ẹ̀rí kéèyàn ọmọ orin yẹn mọ̀tòhárọ̀tún lilfam wà mọ̀rọ̀dọ́tún lirọ́b orin rúnrún yìí máa fọ ẹnu èèyàn mọ́ ọjẹ́ mọ́tótó tí islam kọ́ wa èyí ò ní kakọ́ wà mọ̀rọ̀dọ́tún lirọ́b yìí sì máa fa ìyọnu ọlọ́run fún yàn nípa báyìí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam inú ta anabi fẹ́ tó sì dáa púpọ̀ téèyàn máa gba ládàá ńbẹ òun ni pé pàtàkì jùlọ gbogbo àsìkò òrun tá a bá fẹ́ kírun kí mùsùlùmí olórin tí ó máa rùn púpọ̀ kọ́lọ́n kò fi rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀. làmárùtùhùn bí siwáàkì inda kulli sọ̀láàtì anábì ní gbogbo òórùn lòun ọ̀bá ní ká máa ronú. ìbéèrè kan lè wá jẹ jáde ń bí ìyá àti gbọ́ táwọn kan máa sọ pé ní bíyàn bá wà nú àwẹ̀ pé bọ́ba ti dọ̀sán àwẹ̀ kéèyàn máa rún orin mọ́. àdìsí yìí takò làmárùtùhùn bí siwáàkì inda kulli sọ̀láàtì kọ́ra bíyàn ń kírun nú àwẹ̀ náà àyílà lèyàn ń kíni asiru lèyàn kí ni kò sígbà tẹ̀yìn ò lè runrin èyàn wà nù àwẹ̀ àbí kò sí nù àwẹ̀ torí pé níta nàbí wí ni pé ẹ̀ǹda kulli salat lákòókò gbogbo òrùn tẹ̀yìn bá kí sallallahu alayhi wa sallam. lawla an ashuqqa ala ummati anabi níbi ìbá sí pé nfẹ́ kó nira báwọn àlùmọ̀ mi àwọn wọlé àlùmọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam oríṣi àlùmọ̀ méjìlá anabi ni nínú àwọn àlùmọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam à ń pa àwọn kan ní ummatu da'wa a sì ń pa àwọn kan ní ummatu ijaba ummatu da'wa ni gbogbo ẹni tí ń bẹ láyé látọjú ayé anagba muhammad sallallahu alayhi wa sallam tó fi dijọ́ gbẹ̀ndé alikiyama àti mùsùlùmí àti kẹfẹ́rí àtẹlẹbọ lára àlùmọ̀ anabi gbogbo wọn sallallahu alayhi wa torí pé kọ́sá anabi méjì ọ̀ wá jíṣẹ́ fáyé mọ́lẹ́yìn anabi ntọ́fà nìyẹn àmọ́ ummatu dáwà ni wọ́n ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tọ́lọ́run rán nábì sí nìyẹn àmọ́ díẹ̀ nù wọn lọ́wọ́ dá nábì lóhùn sallallahu alayhi wa sallam àwọn là ń pè ní kíni ummatul ijaba àwọn tó dá òjíṣẹ́ ọlọ́run ọba lóhùn kọ́lọ̀ ńkọ́ kàwá kún ní ummatul ijaba o kọ́mọ̀jà máa wà nù ummatu dáwà lásán nípa báyìí ummati nínú hadith yìí ìtumọ̀ rẹ̀ ni pé ayi ummatul ijaba àwọn tó dá anabiwa muhammad sallallahu alayhi wa sallam lóhùn tí wọ́n ń kírun ni pé lẹ́ẹ̀kan sí ìmọ̀ rorin lásìkò tá a bá fẹ́ kírun ní pàtàkì jùlọ nínú sunna nebo muhammad sallallahu alaihi wa sallam tó kàn pa ni ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. hadith wa ẹlẹ́ẹ̀kejì nínú báàbù siwáàkì náà ni hadith yìí wá látọ̀dọ̀ xudhayfa ibn al-yaman an xudhayfa ibn al-yaman radiyallahu ta'ala anhuma qala qala rasulillahi sallallahu alaihi wa sallam aw kana rasulillahi sallallahu alaihi wa sallama. إذا قام من الليل يسوس فاه بالسواك صحابي تقبع حديثي تافيكا يوان حذيفة وما يمان أريكي أفا المقدسي أن رضي الله عنهما gbogbo bí tá a bá ti rí eléyìí ń bẹ tíra hadithi nǹkan kan ní ń fu wá láàyè Hudhayfa yaman èyí tí ó fi wá pé radiyallahu anhu kọ́lọ̀ wọn yọ́nú sí i kílówí ọni radiyallahu anhuma ọlọ́nkọ́mọ́sá yọ́nú sáwọn méjèèjì tani àti tani ìtumọ̀ yẹn ni pé Hudhaifa àti bàbá rẹ̀ sàábì ànábì làwọn méjèèjì gbogbo ibi tá a bá ti ń rí radiyallahu anhuma lẹ́yìn tí wọ́n bá dákọ̀ sàábì ànábì kan ẹ̀ máa rírun kan báyìí bíi Abdullahi ibn Abbas radiyallahu anhuma عبد الله بن عمر رضي الله عنهما عائشة بنت صديق رضي الله عنهما أتبه بيلو gbogbo ẹni ọba ṣe pọlọ ní kó wọn sórí rẹ̀ àti bàbá àtọmọ ni wọn jẹ sábẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn làwọn máa ṣe irú àdúrà báyìí fún. hudhaifa bin al-yaman àti bàbá rẹ̀ nù sọhábẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni. al-yamanu ṣe bàbá hudhaifa yìí ọlọ́nkọ́ àlékún ìyọ́nú fún un nínú ogun uhudu ni ọlọ́run ti ní kí títún dé bá aliyaman kódà ọ̀kan nú àwọn mùsùlùmí náà ló ṣèṣì pa nú ogun anabi wa rọ Hudhaifa lójú Hudhaifa náà ń bẹ pẹ̀lú wọn jọ́nà bí aa bọ́ bá tiẹ̀ ṣe pé mi bàbá àwọn bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́run bí bàbá àwọn kúkú ṣèyídí lójú ogun lọ́wọ́ ó sì wá jẹ́ pọ̀ kan nú àwọn mùsùlùmí àmọ́ pa pẹ̀lú àṣìṣe ni ó sì mú ọ̀tọ̀lẹ́ni tó pe nú àwọn inú tí wọ́n ń bá jà nínú ogun Uhudu yìí lọ́lọ́run ní kí titun dé bá aliyamanu ti ṣe baba Hudhaifa anabiwa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí anabi wa fọ́ Hudhaifa nípò ńláńlá kan tẹ́ bá gbọ́ tí wọ́n bá ń pè sọ́ọ̀hìbù sírì nàbí sallallahu alayhi wa sallam alásìírí ànábì alásìírí èyí wọn ò tún máa ń ta agbásìírí sí lónìí pé alásìírí báyà ànábì ní nǹkan kan ti ń fọ́ Hudhaifa ń kọ̀rọ̀ ọba ti fa nǹkan báyìí kò wí nǹkan báyìí hàn anabi ọ̀la sí rí ròyìn o sallallahu alayhi wa sallam ìtumọ̀ sọ́ọ̀hìbù sírì nàbí lákọ̀bù hudhaifanu ó kí hudhaifanu tó fi kú olórí ilẹ̀ ayé tí wọ́n bá kí hudhaifa wọn ni kíni sọ́ọ̀hìbù sírì nàbí yìí sallallahu alayhi wa sallam ẹni àsírí ànábì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ àsírí ànábì ti ń bẹ lọ́dọ̀ hudhaifa ọlọ́run níbẹ̀ ti wà yẹn lu Madina ti gbogbo yín àtàwọn tí wọ́n láwọn ń kírun tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn ẹ eh, ọlọ́run ní mànáfíkí máa ń bẹ nínú lu Madina náà. a ńgbà tá àyà yìí wá sọ̀kalẹ̀ ẹ̀rú wá bẹ̀rẹ̀ sí ní báńkálukú pé ẹ eh, ṣé ń sínú àwọn tí ọlọ́run ní mànáfíkí ni wọ́n ná àwọn tí ń bẹ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn tó ṣe pé ní lójú ayé ni wọ́n ti ń ṣe tànàbì ara wọn ni abdullahi ọ̀gá wọn òun ni abdullahi ibnu obeyi ibnu salul ọmọ rẹ̀ sì wá jẹ́ kan nú àwọn àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíì máa ṣe mistake wọn máa dàrú abdullahi ibnu abdullahi ibnu obeyi ibnu salul sàábì anábì ni nínú àwọn sàábì tó lọ́lá lọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun lọ́mọ abdullahi ibnu obeyi ibnu salul àmọ́ abdullahi lòun jẹ́ abdullahi náà ni bàbá rẹ̀ ń jẹ́ ní fíìmù dàrúgbà mi. ẹn tọ́jọ́ ga mọ̀nàfíkì ni abdullahi ibnu obeyi ibnu salul àmọ́ máa rẹ̀ abdullahi ibnu abdullahi sahabi anabi muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ nǹkan yọnu sí àti gbogbo àwọn sahabi anabi. ní kúkúrú ni pé ńgbà táyà yìí wá sọ̀kalẹ̀ hudhaifa bin al-yaman nínú gbogbo àwọn sahabi anabi òun nìkan la anabi wá pèpè lámàyín báyìí nù mọ̀nàfíkì lọ́wọ́ làkàṣe gbé báyìí inú àmọ̀nàfíkì tọ́lọ̀ ń gbé lọ́wọ́ anabi ọ̀sọ́fẹ́ bẹ́ẹ̀ yàn kan tẹ́ kó láyé yaman anabi fi hɔnɔ rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí baba rẹ̀ lójú ogun sallallahu alayhi wa sallam kọ́dọ̀ wa bá débi pé umar bin al-khattab radiyallahu anhu gbogbo ọ̀nà ẹ̀wò ẹ̀dàkùn ẹ̀wò báwọn sálàfù ṣe rí kíru umar ó tún máa bẹ̀rù pé bóyá òun bẹ̀rù mọ̀náfìkì radiyallahu ta'ala anhu min al-asharati al-mubashirina bil-janna nínú àwọn tá a nàbì fún sàtífíkẹ́tì aljanna látàyè ni umar wa amẹ́mi umar wọ̀ balẹ̀ kí ni Umaru ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ni pé èèyàn gbọ́dọ̀ jọ rẹ̀ lójú bó ti lè wo sin lọ́hún tó Umaru ó tún máa wá lọ bá Hudhayfa bin al-Yamani gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n ní máa fi bẹ Hudhayfa pé njọ́ tà nẹ́bí ń dakọ̀ fún sí ọ̀dakọ̀ ẹnìkan nù ràn wa kí lọ fẹ́ gbọ́ Umaru èyí sí ọ̀dakọ̀ ẹnìkan nù àwọn tá a jọ ń gbàdúgbò òun Hudhayfa wá rí pé ntí Umaru ń fẹ́ ni pé ni kó wọ́n sá sọ fún un pé òsínú àwọn mọ̀nàfìkì ńgbọ̀ wá tọ́ pínpín bẹ́ẹ̀ tọ́ wá dijọ́ kan Hudhayfa ní lasta minhum walan ukhbira ahadan ba'daka ila. kalẹ̀ tí wọ́n fẹ́ kírun sí la Umaru ọ̀wà ara lọ́ra díẹ̀ nulẹ̀ yóò ti wá rán pé bí Hudhayfa bá ti débẹ̀ ni ránṣẹ́ sí mi o ńjọ wọn bá sì ti ní ẹnìyà rẹ̀ Hudhayfa mẹ́ Umaru ni ẹ lọ kírun sí nǹkan yìí la tí umaru fi kú lórí khalifa bí umaru ṣe ṣe nìyẹn ẹni tí hudhaifa bin al-yamani ọba ti lọ bí janaza rẹ̀ a umaru ní débẹ̀ bí òfin bí umaru bá ṣe gbọ́ pé lámà yìí kọ́dà hudhaifa ti débẹ̀ kíákíá ní ọgbẹ́ òní ọlọ́bẹ̀ torípò ti ń da lójú nù pé kò sí nínú àwọn tí ọlọ́npẹ̀ ní manafiki hudhaifa bin yamani kọ́lọ̀ ń kọ́ bá wa ṣàlékún ìyọnu fún hudhaifa bin yamani yìí ara ẹ̀kọ́ ńláńlá taari kọ́ rẹ̀ òun ló sọ hadithu pé ní kánà naasu yasaluna nabiya sallallahu alayhi wa sallam an alkhair wa kuntu asaluhu an sharri makhafata an yudrikani hudhaifa ni ara ń tẹ̀mí ń ṣe. ọmọ abẹ́rẹ́ pé wà ná. hudhaifa ni bóun ṣe gbáyé tòun nù makhafata an yudrikani. ńgbà ń bá ti máa burú èyí sá jìnnà. aburú yìí kò ní lé mi bá ọlọ́run kọ́ bá a ṣe àlékún ìyọnu nabu muhammad sallallahu alayhi wa sallam. ẹnu rẹ̀ àṣùsù kéjìkan bá ní ṣáàṣà nípa ayé dálàkà àsìnáàna bìsíwák ànábì ó fi orin gbo eyín rẹ̀ kódà nù taari nù sunna anábà muhammad sallallahu alayhi wa sallam ni pé bí a bá fẹ́ rún orin tó bá sunna mu jù ànábì máa ń rún ànábì máa ń rún lẹ́gbẹ̀ẹ́ pin ànábì ń rún báyìí nínú sunna anábà muhammad sallallahu alayhi wa sallam ni gbogbo bàtà ànábì bá jí ní òru ọ̀dẹ́ nínú tó ń sọ nù wà ni pé káàna ìdá qama min al-layli yẹ̀ṣù sùfà òbí síwáàkì ẹ dákun eléyìí náà ń bẹ nu sunna ẹ̀yìn ọlọ́mba ni ó lè máa ṣe gbogbo ń ta abárí àti sọ̀tàn abdullahi ibn umar fúnra wa radiyallahu ta'ala anhuma ibn umar bá a débi pé kọ́dà bó bá gbọ́ pa anabi rìnrìn àjò lọ bí báyà anabi sì ṣe fàájì ńbì kan ibn umar ó sì torí rìnrìn àjò lọ bẹ̀ kó náà bá a ṣe kọ́ bá a ṣe fàájì mi tá anabi ti dúró ṣe fàájì nípa báyìí báwa náà gbogbo ń ta gbọ́ pa anabi muhammad sallallahu alaihi wasallam ń ṣe ẹjẹ́ àgbìyànjú bá a bá ṣe lágbára mọ́ kọ́ wa nù ìlànà wa táwa náà máa rìn gbogbo àtẹ̀yìn bá jí lóru àkọ́kọ́ ntẹ̀yìn kọ́ ṣe gẹ́gẹ́ bí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam òun ni ká wá orin sí ká fi run ẹnu wa kọ́dà bá a bá fẹ́ ṣe sunna yẹn kó pé karùn-ún ní ẹgbẹ̀gbẹ̀ láti ẹgbẹ́ kan dé ẹgbẹ́ kan báyìí òun ni bá anabi ṣe máa ṣe sallallahu alaihi wa sallam. lára ntí anabi muhammad sallallahu alayhi wa sallam ara ẹ̀kọ́ ńláńlá ti ń bẹ́ẹ̀ bí kéèyàn ó dìde lóru kọ́ wá ṣe pórin ní àkọ́kọ́ ntí ọkọ́rùn-ún ẹ̀rí pé ní ìdìde lóru anabiwa muhammad sallallahu alayhi wa sallam èyí tó pọ̀jù ń bẹ̀ náà nípa anabi fẹ́ kírun ni anabi fẹ́ dìde yẹn náà fìlà ni anabi àmọ́ wa nú ẹ̀kọ́ tá anabi kọ́ wa sallallahu alayhi wa sallam ni pé ẹ̀dá kan ẹ̀ wò wá wa náà nígbè. ẹ wá adákun wọn ni ẹ inti wá ntí ntí búrọ́ọ̀ṣì ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ innaka tunaji khaliqaka ọlọ́run rẹ tọ́ dọ́ lọ ba bá sọ̀rọ̀ bọ́ọ̀ bá ń kírun nípa abáyẹ já mọ̀ pé nínú ntí ìsìláàmù fún tọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ oníkékòó gbogbo àtà bá fẹ́ máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ tá a bá fẹ́ máa ṣe ìbáàdà kan káwa náà gbogbo ọ̀nà mọ́tótó kárípà ń ṣe. islam ò wa pé ká máa rìn lẹ́gbìn islam ló ní ẹ̀sìn mọ́tótó anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi sọ hadithi pé man kana fi qalbihi mithqalu dharratin min kibri la yadkhulu aljanna nígbà tá anabi ń kìlọ̀ gerimankayi ìgbéraga fún wa fáwọn àlùmọ́ anabi lẹ́ni tó bá ní ìgbéraga tó ma bí orí orí nǹkan kínkínní báyìí la yadkhulu aljanna ó lè sa ó lè ṣokùnfà kọ́mọdọ̀mọ aljanna àwọn sọ̀hábí wa bẹ̀rẹ̀ sí ní ronú lóríṣiríṣi pé ah ǹjẹ́ nǹkan báyìí náà nù ìgbéraga kọ́ wa ǹjẹ́ nǹkan báyìí náà inú girimanka ìkọ́ wa wọ́n wá béèrè débi pé inna rajula yuhibbu an yakuna thawbuhu hasana wa na'luhu hasanata ah, ọkùnrin kan bẹ èmi ntẹ̀mí fẹ́ ni pé èmi fẹ́ kẹ́wù mi ọ̀dọ̀tí gbà kan kódà bàtà tí ń bá wọ èmi fẹ́ kọ́ dọ̀tí ìwà anabi sẹ́yìn ò sínú gbéraga o anabi yẹn ò sínú gbéraga o kódà ìwọ̀n tá anabi tún fi kún sallallahu alayhi wa sallam anabi ni inna allaha jamilun yuhibbul jamal inna allaha jamilun yuhibbul jamal anabi ni ọba atọ́rẹwà lọ́lọ́run gbogbo kéyìn ó sì máa rìnrìn arẹwà ẹ̀ ń tọ́ mọ́ ní mọ́tótó ọlọ́run fẹ́ alkeburu baturul haqqi wa gamtun nas anabi ni ti ń jẹ́ ìgbéraga lógigidi òun ni kíni baturul haqqi wa gamtun nas baturul haqqi ìgbéraga ni pé ni ẹ kọ́lá bí n tó tiẹ̀ wù tiẹ̀ dóòtọ́ àwọn ò ní gbà baturul haqqi orí ipò tọ́lé yẹn sọ wá ní àá ẹfilẹ kọlá bọba wi ẹ kọdọ olóhùn mẹ́rin wa nù Kùránì ó mú wa bàtòrò lẹ́ka nàbí ni ti ń jẹ́ ìgbéraga nìyẹn wọ́gàmtò náà kẹ́yìn ó sì fojú tẹ́ńbẹ́lú ọmọ làkejì rẹ̀ pé kí ló jẹ́ anábìlẹ̀ yìí ti ń jẹ́ ìgbéraga nu àmọ́ ká jáde ní jáde mùsùlùmí kódà bọ́ sa kan sọ méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ ábẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam wọn ò níjọ aṣọ ẹyọ kan sí méjì lọ ẹni ó nípa sọ mẹ́ta nù àwọn sọ ábẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀wọ́n àfitọ́bájọ́ lówó ni wọn àmọ́ lóògbé bó ti jẹ́ pàṣọ wọn ọ̀pọ̀ yẹn náà wọn ò ní rìnrìn ìdọ̀tí ẹ̀dàkùn ẹ jẹ́ káwa náà ò fẹ́lẹ́ ìkúnnú táwọn èèyàn máa wò mọ́ Islam tí wọ́n máa wò mọ́ súnà lára wa pé ní inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba rẹwà ni ó sì fẹ́ràn kéèyàn máa jáde ń jáde tó rẹwà nípa báyìí ni pé ara ìmọ́tótó tí Islam kọ́ wa òun náà lànà bá débi ọ̀rọ̀ orin sallallahu alayhi wa sallam lára tí anabi tún torí ẹ̀ kọ́ wa pé ká máa ronú pàtàkì jùlọ ní gbogbo ìgbà tá a bá ń lọ kírun mọ́sálásí ẹ̀rí pa anabi sọnù hadithu kan pé sallallahu alayhi wa sallam anabi ni innal malaikata tata'adha mimma yata'adha minhu banu adam anabi ni bẹ́ẹ̀ bá wà mọ́sálásí tẹ̀ ń kírun ẹ mọ̀rọ̀ pé ìnìkan lè ń kírun o àwọn màláìka ń bẹ pẹ̀lú. tata'adha mimma yata'adha minhu banu adam gbogbo ntọ́ ma nabi adama ọgbọ́ tí ọmọ fọwọ́ fún mu pé ah, kíni àrùn báyìí bẹ́ẹ̀ náà làwọn màláìka náà fẹ́ ìdílé ilà nebà muhammad sallallahu alayhi wa sallam fini kọ́nà bẹ́ẹ̀ bá jẹ nǹkan tó oorun rẹ̀ ọ̀dá ọgbọ́dọ̀ wàá kẹrun masalasi lásìkò yẹn ìwọ tó fi sìgá sàdáwò fún táwọn tó tó lẹ́gbẹ̀ẹ́ ọmọ wa gbóòórùn sìgá èèwọ̀ ní ọgbọ́dọ̀ lọ masalasi sallallahu alayhi wa sallam ó akala min hadhihi shajara fala yakuribanna masjidana anabi fi ń sàpèjúwe ń jọ yín tá à ń pè ní sọ́ọ̀mù ń tá à ń pè ní básọ́ọ̀lù bí àlùbọ́sà láwọn tí máa mú oorun tó lè máa ní ẹlòmíì lánàá mọ́sálásí anabi lẹ́ni ọba jẹ́rù nǹkan bẹ́ẹ̀ títí tó oorun rí ó fi lọ lára rẹ̀ kò gbọ́dọ̀ wá kírun mọ́sálásí bẹ́ẹ̀ bá sì wá torí àìfẹ́ kírun mọ́sálásí tọ́lọ̀ jẹ́rù nǹkan báyọ̀ lọ́wọ́ jẹ̀yà ẹ dákun ẹ jẹ́ àfiyèsí lè Islam kọ́ wa bẹ́ẹ̀ káwa náà gbìyànjú kí ká naam hadithu wa ẹlẹ́kẹta lónìí nípa báàbù siwáàkì náà ni. an aishata radiyallahu anha qalat hadithu yìí ìyàwó anabiwa muhammad sallallahu alayhi wa sallam as-siddiqatu bintu siddiq olódodo ọmọ olódodo aisha ọmọ abubakar siddiq radiyallahu ta'ala anhuma kọlọ̀nkọ́ yọ́nú sí bàbá àtọ́mà òun lọ gba hadith wíwá aisha ni dakhala abdulrahman ibn abi dakhala abdulrahman ibnu abibakar abdulrahman ibnu abibakar yìí abubakar náà ló bí wọn àti aisha tẹ̀gbọ́ntàbúrò làwọn méjèèjì ìmọ̀ wa bí ìgbà téèyàn ń lọ kí àbúrò ẹni lé ọkọ abdulrahman àmọ́ wọ́dọ̀ aisha lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam aisha lọ́wọ́ adijọ́ kan abdulrahman wá kí àwọn lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wàhánà musnidatuhu ilà sọ́dìrì ọjà sí kò gbà tá nàbí wa ń bẹ lórí ààrẹ sallallahu alayhi wa sallam ààrẹ ọlọ́jọ́ wàmà abdulrahman siwakun rọtibun yastanu bihi aisha ní babu abdulrahman ti wọlé wa bá nàbí sallallahu alayhi wa sallam wíwọlé tó wọlé ó orin kan lọ́wọ́ tí ń fi rún orin orin tútù ni abuba ni abdulrahman abubakar ní fi ń ṣe kínní Eh? Okay wọn làwọn ò gbọ́ dáadáa ṣé kí nìyẹn ò tó kà á. ọ̀dà pé wọ́n mọ̀ gbọ́. abdulrahman ibn abibakar ọwọlé wa bá nabi wa muhammad sallallahu alaihi wa sallam lára sunna nabi tó ti wọ̀ wọ́n la kọ́dà wíwọlé tó wọlé bá nabi orin ní nbẹ̀lẹ́nu rẹ̀ ti ń ràn lọ́wọ́. aisha ni fa abadahu rasulillahi sallallahu alaihi wa sallam ibi tá nabi fẹ́ràn orin dé ìtumọ̀ tá aisha fẹ́ sọ fún wa nìyẹn ibi tí máa wu ànábì kò pé ní kí máa tó tó ẹnu wọn máa pẹ̀lú ànábì gbogbo ògbà sallallahu alayhi anabi sallam ànábì ń bẹ lórí àárẹ̀ ni tòun torí àárẹ̀ tá ànábì wà tá ànábì rí abdulrahman tó wọlé pẹ̀lú orin lẹ́nu aisha ní fa abadahu rasulillah sallallahu alayhi anabi sallam ànábì bá tajú kan síbi orin o ànábì bá tajú kan síbi orin tí abdulrahman mú lọ́wọ́ fàákàstù síwáàkà fàkọ̀dọ́mtuhù ẹ̀ ìyàwó dáadáa ẹ̀kọ́ ní fáwọn ìyá wa àwọn ìyàwó wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa bí obìnrin bá fẹ́ràn ọkọ rẹ̀ tó gba àṣẹ ọkọ rẹ̀ bọ́kọ rẹ̀ bá ṣẹ́jú lásán ọmọ tí ń fẹ́ bọ́kọ rẹ̀ bá mẹ́rí lásán ọmọ tó wù ú anabi ò sí nípò kó lè sọ̀rọ̀ lọ́jọ́ náà sallallahu alayhi wa sallam orí ààrẹ là wa àmọ́ aisha ní bóun ti rí anabi bó ṣe sáré wo orin tí ń bẹ lọ́wọ́ abdulrahman ibn abibakar òun ti mọ̀ pé níta nẹ́bí fẹ́ ni pé ọ̀fẹ́ ìrùnrin nìyẹn aisha ní fakọ̀bọ́ntuhu kò sì sórí mẹ́ntòsí mo bá gba tọwọ́ abdulrahman àti abdulrahman ibn abibakar mo gba tọwọ́ rẹ̀ tí ń rùn yín náà ẹ̀kọ́ kan nìyẹn bí yẹn bá nídà ti gba orin lọ́dọ̀ ẹnìkan kí wá sí pé ìtòhun ti ń rùn lọ́wọ́ yẹn náà ní kéèyàn ó fi bọnu aisha ní fakọ̀bọ́ntuhu mo wá gébé tó ń rùn gé obi tóun ti fẹnu tẹ̀ tí ń rùn yẹn tó ń fi kẹnu rẹ̀ yẹn mo ṣe ni mo wá gé e, tuhu ayé kọ̀tàtuhu bẹ àtọ̀rọ̀fì lisa bẹ àtọ̀rọ̀fì asinani mo fi ẹ̀gbẹ́ yín mi ìtumọ̀ kọ́dùmù nìyẹn mo fi ẹ̀gbẹ́ yín mi mo fi ni mo wá fi dá wọ́tọ̀ yabtuhu mo wá pèpìà omi fa nabi sallallahu alayhi wa sallam igi kan ni orí kan ni o àmọ́ mo jẹ́ kéyìí tí wọ́n ti rùn tẹ́lẹ̀ yẹn kókó ń bẹ mo wá ṣe míì tó fresh tá ànábì náà ṣe kíni sallallahu alayhi wa sallam tóun náà ó lè fi sẹ́nu tí tí ó rùn thumma dafa'tuhu ila nàbí sallallahu alayhi wa sallam mo wá gbé fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fastanna bihi ẹsẹ̀kẹsẹ̀ la ànábì bá gbà mú la sáré fi rún ẹnu rẹ̀ aisha ni fama ra'aytu rasulallahi istanna istinanan qat ahsana aisha ni nfẹ́ rí gbà tá ànábì gbádùn ọ̀rin rúnrún tó ń orin tó ìgbà tó gba orin tí mo gbà lọ́wọ́ abdulrahman yìí lọ níbi tá anabi gbádùn tá aisha sèyíde sallallahu alayhi wa sallam. fama ada anfaraga rasulillahi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àṣé orin tá anabi orun kan yìí láyé náà nìyẹn. aisha lànàbì fẹ́ẹ́ má ti yọ orin yìí kú lẹ́nu rọ́fà ayédáhù lànàbì bá na ọwọ́ rẹ̀ sókè awo usbu'ahu ọ̀nà ká rẹ̀ sókè. Okay ثم قال في الرفيق الأعلى قطاع ألون في الأعلى lọ́dọ̀ rẹ̀ alábàárin alábàáṣe yìí tó ga jù àwọn afáà ní tó ṣẹlẹ̀ ni pé màláìka bí ń gbà yẹn pé ní tọ́ ọlọ́run lọ́jọ́ tó o sọ ma bẹ pẹ̀lú àwọn ẹ̀rẹ́ tí wọn fẹ́ kó kú òun ní. òun anabi ní bal fi rafiqil a'la ọ̀rọ̀. wá fi eléyìí yan gan bá ìlé tọ́lọ̀ ń fi nǹkan tó fi họ́nà yàn kò burú kéèyàn náà máa fa amma bi ni'mati rabbika fa haddith bá isa bá wá jòkó láàrin àwọn ìyàwó anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó bá pín báyìí ẹ̀ máa obìnrin pẹ̀lú owó yá njọ́ báyìí ní àtànẹ́bí ńgbà tá àwọn ìta wà ń bí báyìí ńgbà tá aisha máa wá sọ pé. lọ́wọ́ báyìí ńgbà tẹ́lifà fún fẹ́ bọ́ lọ́wọ́ anábà muhammad sallallahu alayhi wa sallam aisha ló ṣètò orin tá anábì irun kan yìí láyé kọ́dà aisha náà máa fi lè yíyan gà láàrin àwọn ìyàwó anábà muhammad sallallahu alayhi wa sallam. wọ́n fi láàbùn nínú ẹgbàá wa míì tọ́ba yìí tá a ti ń kabọ̀ yìí náà fara aituhu ya aisha nígbà náà ni wọlé mo bá rí i tí anábì ń wo abdulrahman pẹ̀lú orin tó pẹ̀lú orin tó mú lọ́wọ́ wa araftu annahu yuhibbu siwa ẹ̀rọ kan ẹ̀ wò obìnrin dáadáa owó lásán ni abdulrahman wọlé náà ìwọlé ọkàn rípa anabi owó bomi ma sallallahu alayhi wa sallam orin tá abdulrahman wò. ọ̀pọ̀ anahu yuhibbu siwak mujma sallallahu alayhi wa sallam. ọmọ bá a lóhun tó gbọ́ yìí. dàmí. Ah, eléyìí ni hadith wa aisha tó sadith kẹta ta kà lónìí nínú hadith wa muhammad sallallahu alayhi wa sallam. ẹnu pẹ̀lú orin tá nẹ́bi kọ́dọ̀ wọn ọba ní kọjẹ́ dandan fún wa tá a gbọ́dọ̀ mọ̀ sí tí ẹ bá ṣe pálá àánú tọ́lọ́ ń sa nẹ́bi fún wa pé àwọn situations kan bẹ ta a lè bára wa ta ní láǹfààní àti rúnrín kọ́mọ́ wa di pé láàmú ẹ̀dẹ́lẹ́sẹ̀ àmọ́ gbogbo ibi téèyàn bá wà tó láǹfààní àti rúnrín èèyàn pàtàkì jùlọ gbàtà nàbì wíì inda kulli salat gbogbo gbàtà bá fẹ́ kírun wa idha qama min al-layli ngbàtà nàbì bá jí lóru gẹ́gẹ́ bí hadith ẹlẹ́ẹ̀kejì tá a kà níta nàbì kọ́ máa ṣe nípa nàbì ó mú wa náà máa fi eléyìí sínú sunna nàbà muhammad sallallahu alayhi wa sallam tá a tẹ̀lé. Ah, hadith wa ẹ̀kẹta abẹ́ al-ash'ari radiyallahu ta'ala anhu wọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbajúmọ̀ tí wọ́n gbọ́ ọkọ̀ wọn léraléra òun ni ash'ari abu musa kúnìyà ni alajẹ bí bàtà ń pè bàbá lamẹ́yìn ó kọ abu musa ni abdullahi ibn qais radiyallahu ta'ala anhu abdullahi ọmọ kaisu ni ọ ni abu musa ń jẹ́ abu musa al-ashari nínú àwọn ará ilẹ̀ yaman nílùú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ maka medina ń jọ yẹn ibẹ̀ abu musa ti wá abu musa ń bẹ nínú àwọn sọ ọ̀sán tí wọ́n ti ànábì púpọ̀ kódà ńgbà tá àbí òsì máa ń ná táwọn àrùn àbí ẹbí ìgbà ń fi yẹn ṣe gọ́vnọ̀ káàkiri òun ni abu musa wà ń abu musa ṣe gọ́vnọ̀ lẹ́ basarari láyé umar radiyallahu anhu nígbà tí wọ́n mọ̀rọ̀ tún sí máa ńgbà tó ṣe é dáadáa tó tún dayé Osmanu Osmanu tó gbé kó ní Basra lọ fi jẹ gọ́vùnà Kúfà radiyallahu ta'ala anhu ardọ́ ọlọ́nkọ́ sí àlékún yọnu rẹ̀ fún Abu Musa al-Ashari àti gbogbo àwọn sahabi anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. Abu Musa ni ataitu nabiya sallallahu alayhi wa sallam wa huwa yastaku bisiwakin abu musa ni mo wá bá anabi wa muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan mo bá bá anabi lẹ́ni tí ń ṣe kí ni wa huwa yastaku bisiwakin rọtìbì mo bá a ti ń rún orin lọ́wọ́ irú orin wo kọ́dà àwọn sọ̀hábí sọ débi pé irú orin wo lànàbì máa rún sallallahu alaihi wa sallam àbí musa ní orin tútù mórí tá anabi rún lọ́wọ́ yẹn ló fi jẹ́ pé níbẹ̀ yẹn bá fẹ́ ṣe tó pé ká má igi gbígbẹ máa fi rún igi tútù lọ dájú lọba sunna nebo muhammed sallallahu alaihi wa sallam muju gẹ́gẹ́ àdìsọ àbí musa yìí yastaku bisiwakin rọtibin igi tútù mọba tí anabi fi ń run orin lọ́wọ́ wàtọrọ fún ala lisa ìtọ́lá abu musa kọ́ wa ń bì abu musa ni mo wá rí i pé anabi sallallahu alaihi wa sallam bí ti ń run orin tí fi ń fọ eyín rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàtọrọ fún ala lisa nìyí anabi a sì tún máa jẹ́ kí orin náà débi ahọ́n rẹ̀ pẹ̀lú bóyá nǹkan kan bẹ́ẹ̀ bí ahán ńgbà tí yẹn bá ṣẹ̀ṣẹ̀ jí anabi a máa kílínì ahán rẹ̀ náà sallallahu alayhi wa sallam. máa ṣe ọ̀rọ̀ àkókò. wọ́n yẹ kó lu ẹ̀ ẹ̀ Abu Musa ni mo sọ débi pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ń ronú lọ́wọ́ ń sọ ṣe ẹ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé al-mubalagatu fi siwak anabi máa ń rin débi tí ó fẹ́ dàbí bàtà anabi fẹ́ pọ̀ nǹkan ó fẹ́ pọ̀ kẹlẹ́bẹ̀ẹ́ gbígbà téèyàn ya ẹnu tí wọ́n ṣe téèyàn fi orin bọ ọ̀nà fún gbogbo eyín tí ń bẹ ń kọ̀rọ̀ eléyìí náà ń bẹ nínú sunna nabà muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí ń kọ́ wa pé ìmọ́tótó ànínú ẹ̀sìn islam lọ́wọ́ inna allaha jamilun yuhibbul jamal anabi lẹ́ni tọ́ rẹwà lọ́lọ́run ọlọ́run sì fẹ́ kẹ́yìn mùsùlùmí náà máa rẹwà kẹ́ máa rìn nírìn tọ́ rẹwà kọ́dà lápá bíi ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin ẹlòmíràn máa bínú bọ́ rìn tí ìyàwó rẹ̀ rìnrìn ìdọ̀tí àmọ́ òun gan-an kò mọ̀ pé bí ṣe dùn òun bí ìyàwó òun bá rìnrìn ìdọ̀tí yẹn bẹ́ẹ̀ ni máa dùn àwọn obìnrin náà bọ́kọ wọn náà bá rìn mọ́ Ibn Abbas radiyallahu anhuma inú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ pé máa ń mọ́ tónítóní fínífíní ni máa ṣe bọ́ jáde àwọn yẹn fún Ibn Abbas njọ́ kẹgbẹ́ àyè ṣe ń gbà tẹ̀ báwa náà ṣe máa inni la atajammalu laha kama uhibbu an tatajammala li ibn abbas níṣẹ́ rí mi o bí mo ti ṣe fẹ́ kíyàwó mi ó máa rí kí n máa rí kó máa dùn mọ́ mi kíyàwó mùsùlùmí kó máa fi máa wo bò mí ibn abbas ní bó ṣe dùn mọ́ mi kíyàwó mi ó máa wà ní mọ́tótó kó máa ṣe dáadáa kó máa jáde dáadáa wa inni la atajammalu laha bẹ́ẹ̀ lèmi náà fẹ́ máa rí lójú tiẹ̀ náà ẹ dákun ẹ jẹ́ ká sọ àrùn yìí náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí Ah, especially ńlù wa ń bí yìí tábàwọ̀ ibi tí islam gbẹ́jọ́kọ̀ dáadáa ibi tóbìnrin ti lo ọ̀ṣọ́ rẹ̀ jù ní tó bá wà lóhùn àtọkọ rẹ̀ nìkan àmọ́ opposite làwọn ń rí ńlẹ̀ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí bọ́bá wà nù lé aṣọ kan jakujaku kan ní ọwọ́ akàrò mara ńgbà ọba wa di pé wọn wá ń lò dé kan ní ọwọ́ amúra fáwọn aráàta ẹlẹ́kùn eléyìí tako sunna nabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ ọba lè fi sọ̀sọ́ sefọ́kọ̀ rẹ̀ náà lé kínú rẹ̀ ó dùn eléyìí ń bẹ nínú lànà àwọn sọ̀hábì àwọn sálàfù wa ridwanullahi ta'ala alayhim ibn abbas ni inni uhibbu la atajammalu inni la atajammalu kama uhibbu an tatajammala li kọ́lọ́n kó ní ìrọ̀rùn fún wa kó ṣe wálé ntí wọ́n máa tẹ̀lé sunna nabi muhammad sallallahu alayhi wa sallam kí ó sì jẹ́ kárí èrè sunna náà láyé ń bí ní alikiyama hadha wallahu ta'ala a'lam. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين wàsíwáàkù fìfìhì pé àná wàsíwáàkù fìfìhì orin ò sì ń bẹ lẹ́nu rẹ̀ ànábì ọ̀yọ́ jáde. yàtọ̀ hawa kọ́dà bí ìgbà téèyàn fẹ́ bì tó fẹ́ pọ̀ nǹkan àti sàlàyé pé tó máa ń wa ni pé ànábì ẹ̀rùn orin tòsí nìkan kọ́dà òfin mọ́ gbogbo eyín kọrọ òun là nàbí máa jẹ kí orin ó dé láti ṣe ìmọ́tótó wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulilah rabbil alamin wa salatu wa sala rasulillah <clears throat> wa ala alihi wa sahabi wa sallam uh, jazallah dr khairal jaza lọ́nkùbà sanwó-ní asan dada uh, ìbéèrè náà kò ní kọ́ ọ̀rà ah, ó rà pé oṣù fẹ́ tó yìn ogún báyìí wọ́n ọjọ́ ìsìn lọ bóyá béèrè bíi mẹ́wàá wọ́n tú tú. hadisi kan lọ́dọ̀ àwọn kan níjọ́ kan wọn ká sígá rẹ̀ wọ́n kà túmọ̀ rẹ̀ ni pé ni ànábì ìgbé tó rin bá ti mọ ní dédé báyìí kí irun mọ́ síbẹ̀ náà ni. naam afẹ́kàn bá wa ṣàlàyé lórí yàtọ̀ tó wà láàrin indakuli wuduhi àti indakuli sọláàtì torípa aráwọn kẹtẹkẹtẹ bá ń ṣe ìkọ́mọ̀ lọ́wọ́ wọn sì tún máa rorin náà. Ah, hadithu di akaluni hadithu anabiwa muhammad sallallahu hadithu abu huraira ah, gẹ́bí àfàwí tó ta akaluni ni pé indakuli sọláàtì lábùdù kan tó wá ó ní indakuli wudu lábùdù kan tó wá ó ní máa kuli sọláàtì alifáàdù mẹ́tẹ̀ẹ̀ta náà ló sì fẹsẹ̀ rinlẹ̀ òun ni pé ní àfáwa béèrè pé ní ẹ̀ńdà kulli sọ̀láàtì sẹ́ńgbà tá a bá fẹ́ kírun lámàrún rin ni àfi àbí ńgbà tá a bá fẹ́ ṣe àlùwàlá lábùzù méjèèjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ló túmọ̀ lábùzù ẹ̀ńdà kulli wùdú eléyìí ń yanjú ẹ̀ńdà kulli wùdú gbogbo àtẹ̀yìn bá fẹ́ ṣàlùwàlá ni rún. lábùzù tọ́wá tó ní máa kulli sọ̀láàtì wa inda kulli sọláàtì púpọ̀ nínú àwọn àfáà ni wọ́n tu sí pé ní bíyàn bá rin tán gbà tó sàlùwàlá tán kọ́dà bọ́ba tó débi tó ti fẹ́ kírun máa kulli sọláàtì tá nàbí wí yẹn bọ́ba láǹfààní àti tún rin náà ọba súnà sallallahu alayhi wa sallam sọ bó ti yẹn ni. ìbéèrè tèmi pé ìdóyàn lè mú ọmọ kà tó ní tí ìwọ̀n bá rí ilé àti wákà. ní jẹ́yàn lè mú ọba kàyí kó ipò ní ọmọ wa fi ṣe kíni ní ọmọ fi run orin ẹ kò sẹ́sẹ̀ ńbẹ̀ téèyàn bá ṣe àmọ́ ìwọ̀n òsín ní sunna nebo muhammad sallallahu alayhi wa sallam sunna ni kí ìbéèrè wọn ni pé ǹjẹ́ yẹn lè mú ká kó ipò ní ọba fi run orin kò ní wá ipò muhammad sallallahu alayhi wa sallam nabi fi run orin ọ̀la lẹ̀ ṣájára tó bá a téèyàn fẹ́ bùn téèyàn lé bùn yàn tẹ́lẹ̀ mi ọ̀ máa bínú pé kò bùn mí ń fìlà kò bùn mí ń jàlábí àwa láì dẹ́ bárẹ̀ ni ọba yẹra sájára àrà kìwá ti ń pè fún yín ẹ̀kí ṣe níta náà yóò fi. ara ti wà rọ́tì. sáwọn ìkàntúlá ó jẹ́ wípé ìyẹn ọkọ̀ sí mọ́ṣáláṣí kan pàápàá jùlọ níbi ilé àlọ́lá wọn pé ó ṣe súnà kò ṣe súnà àwọn òfẹ́ kí èèyàn ń pákó mbẹ̀ èmi gẹ́gẹ́ fúnra mi ti wá rí rí tọkọ tí wọ́n ṣe pé ní àwọn òfẹ́ kí èèyàn ń pákó ní ibi wa ṣé irú kan bẹ́ẹ̀ wọ́n àwọn mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kí èèyàn ní ìṣe. àárọ̀ wà lápá àwọn elétò mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ẹ dákun ó sì táwọn ní pé ní kí mọ́ṣáláṣí ọmọ àmọ́ṣẹ́ fún ilẹ̀ súnà nábì tó. masalasi mo fi ní àárọ̀ wà lápàṣẹ àwọn elétò masalasi ẹ̀dàkùn kájọ wọn mọ̀ gbogbo masalasi tó bá kọrú eléyìí sí kálọ̀ parẹ́ bí ìgbà téèyàn ń pè é kájíta nábì ọgbẹ́nu sọ̀hún ní ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ nígbà tá nábì ní ẹ̀ńdà kó léwu dò pé táwọn yẹn bá fẹ́ sàlùwalẹ̀ jẹ́ wọ́n mọ láǹfààní àti rúnrín káwọ̀ wá pé èèyàn gbọ́dọ̀ rún rí mọ́sálásí. àmọ́ tá a fẹ́ fi kún ẹgbẹ́ tó bá rún rí náà ni mo fi ní sẹ̀ríà ìsìláàmù èsì tá a máa forí rẹ̀ gbára wọn méjèèjì náà ló ṣeé ṣe a lè rún rí tá a sì ní dádọ̀ sí mọ́sálásí. tọ́pọ̀lọpọ̀ náà ni ọkàn rún rí kalẹ̀ ní ọ̀jáde kò ní bomi sí i àbí bí ọba necessary kó pé bi tí a ti sọ̀rọ̀ la tu orin sí bíbí kan bá ń bẹ tó jẹ́ bi torípa anabi muhammad sallallahu alaihi wasallam ìmá jẹ́ masalasi wa matutu anabi fi ni lẹ̀ púpọ̀ o anabi sallallahu alaihi wasallam oni uqidat ya amalu ummati uqidat alayya tawa táwọn umma mi o ma se olon olon fi hàn mí. fawajadtu min mahasini a'malihim al-adha yumatu 'an at-tariq wawajadtu min masawihi a'malihim an-nukha'atu fil masjid la tudfan. anabi nínú ntọ́lọ̀ fi hàn mí sallallahu alaihi wasallam ń pa iṣẹ́ dáadáa táwọn àlùmọ̀ wọn máa ṣe tẹ́lómi lè má kàákùn kankan al-adha yumatu ani tọ̀rí kórì ń tó lè pa ọmọ làkejì la lójú ọ̀nà ìgòlógún sójú ọ̀nà ìgòlọ́fọ́ sójú ọ̀nà ni nǹkan kan ní bẹ lójú ọ̀nà torí pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ọba mọ̀tọ́ dẹsẹ̀ dé ó lè ní la kò sì mú kó lójú ọ̀nà anabi nínú iṣẹ́ dáadáa máa ń nù anabi tí wọ́n á foríṣiríṣi kú tí wọ́n máa kọ sínú àkọọ́lẹ̀ ẹlòmíì tí ò ní mọ̀ ni a tukfan bẹ sí mọ́tàlá. ni àwa pé nítorí pé a ní ká sunna ni a máa rori kí mọ́sálásí ọ̀wọ́ àmọ́ nàbí àwa ta sẹ́yìn èyí ṣe tọ́kàn kan ní àwọn wàláhu àlá. sàmàlìkì kọ́sìn aláwọ̀ kan ní ẹni tó wà ní àdúgbò tẹ́wé kò sí gímbẹ̀ tán lè já pákó àdúgbò tí o sì bí abẹ ẹ̀hìn tí o sì gi ṣùgbọ́n lè lo brush àti maclean láti fi rọ́pò anẹ́lẹ́kejì nípa sí ìnira tó máa ń gbà tẹ́ńṣàlàyé ìnira ṣé obìnrin tó bá lóyún tí ò fẹ́ tí ò lágbára sí gbàwẹ̀ ṣé tó bá bímọ tán ṣé máa san. ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ ni pé téèyàn bá wà ní ipò tí kò sí oyún bóyá èèyàn rántí mọ́rin kò lé àbí kò ríbi tí ó ti jáde àbí kò ríbi tí ó ti ra pákó tí ó bá rí gbogbo eléyìí wọ́n ní ǹjẹ́ ó lè ra bóyá toothpaste àti brush kóun ló sì máa lánìyàn pé ní làmárùtò òun bè ṣe wá ẹni sọlá kò rí bẹ́ẹ̀ orin ni anabuwa muhammad salam àmọ́ pé yẹn fẹ́ ṣèmọ́tò èyí ń wọ́n nà gọ́fà tó tó islam kó fi tó pọnà dà lọ́bí yẹn bá fẹ́ máa gba ládàá pé bá nẹ́bí ṣe rorin kémi náà orin ni kéèyàn wá ní ìdáhùn sí ìbéèrè yẹn ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ìbéèrè kejì wọ́n ní ńgbà tá à ń ṣàlàyé ṣàkọọ́lá ẹ̀kan alópin sórí sí ọ̀nà mẹ́ta wọ́n ní àpèjúwe kan tá a mú wá táwọn arántí ń tà wọn òun ni pé bóbìnrin bá ń bẹ nu oyún tí ọwọ́ àṣepé oyún tó ní ní òjì ó lágbára kí láti gba ààwẹ̀ tó jẹ́nu ààwẹ̀ ǹjẹ́ sẹ̀ríà ìsìláàmù fààyè gbà pé kí kọ́mọ́ gbà wẹ̀ bí ọba sì gba ààwẹ̀ sọ́tán náà nù àbí ó san ní ìgbà míì so ìdáhùn lórí yẹn ni pé ní obìnrin tó bá wà nù oyún tí ò lágbára àmọ́ òun kí ó sọ fúnra rẹ̀ pé òun ò lágbára àti gbà wẹ̀ ó pé àtìbá àwọn tó mọ̀ ń pa ètò oyún láwọn dókítà abẹ́ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n mọ rírì àwẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ dókítà kọ́dẹ̀ yóò ti bá débi dókítà mi dókítà mi ò pé oògùn tó ń kàn yìí ó gbọ́dọ̀ forí kalẹ̀ o ọba ti wá ti forí kalẹ̀ yọ ojú wọn tó sẹ́rí dókítà tí e bá ṣe mùsùlùmí àbí tẹ́sí òdùn láọ̀rọ̀ lọ́rùn láti wí amẹ́ni tóun náà mọ rírì irun tí e bá ṣe pé lóòótọ́ ìnira ọba yẹn bẹ́ẹ̀ bá forí kalẹ̀ kò ní wúrú ẹ̀ jáde àmọ́ tọ́wọ́ awúrú eléyìí jáde pé ah madam ipò tẹ wáyé o ah, ó bẹ́tà kẹ́ mọ́ gbàwẹ̀ irú obìnrin báyìí sẹ̀rí àgbà láyé kọ́ mọ́ kọ́ mọ́ gbà àwẹ̀ kódà irú ẹnìkan kọ́ kódà obìnrin ti ń fọ́mọ lọ́mú lọ́wọ́ obìnrin ti ń fọ́mọ lọ́mú lọ́wọ́ tó yẹ pé ní ọmọ ò sì gbàwẹ̀ àtìgbàdégbà lọ́mọ ọmọ nídìí àti àti mú ọyàn bọ́n bá sì ń fa ọyàn kúrò lára obìnrin òun ni ọmọ jẹ́ ebi pípa fóun bọ́bá bá débi pé nǹkan náà bá débi ìnira pé ní àwẹ̀ yìí fẹ́ nu sẹ̀rí ẹ̀sìlámù gbé àyẹ̀kọ́ mọ́ àwẹ̀ àmẹ́kìnní kejì wọn bá àwẹ̀ bá tán àbígbà tí ẹni tí ń fọmọ lọ́rùn tó di pé ní stéèjì tá a dé yìí bóyá ìmẹ̀ta lọ́mọ mumu tẹ́lẹ̀ o ti dẹ̀ kan ní àbí nǹkan tọrọ ọlọ́run ààwẹ̀ ọlọ́wọ́ ẹ̀bùn Muhammad sallallahu alaihi wasallam ní sẹ̀ríà Ah, àwọn obìnrin tí wọ́n bá wà láwọn àpò kan ọlọ́run a máa yọ̀ǹda àwọn nǹkan kan fún wọn nínú àwọn nǹkan yìí èyí tọ́lọ́run yọ̀ǹda yányán bẹ fún wọn èyí tọ́lọ́run sì yọ̀ǹda láàbọ̀ pé bẹ́ẹ̀ bá kó ń pò tẹ́ wà ẹ́ padà sán bẹ́ẹ̀ èyí tọ́lọ́run yọ̀ǹda fún wọn yányán lóbìnrin tó bá wà ní ipò tí ò lè kírun ọlọ́run mú nírun wọn yányán haidọ̀ ní í ṣe ni nífàásù ní í ṣe ni tí ò sí ń pò kó lè kírun bọ́ bá tún wá di pé ọ padà ọlọ́run ò pé kọ́ wá ka iye ẹjọ́ tí òfin kí ọkọ máa sàn àìsàn lọ́lọ́ ànábì lọ́lọ́ ń bùn nùrùn yẹn yẹn àmọ́ àwọn ẹ̀mí ọgbà àwọn yẹn gbà tó bá dìmọ́ tó bá dojú ìgbà ìgbà ọgbà. bíi pé ìhà ó ní Islam kọ sí ṣíà wọ́wà sí báńkì àwọn ṣíà sì tán wọ́wà sí báńkì yẹn. ní kí shares ní bank mo fẹ́ kó alámà ìyàsọ́dẹ̀ mínísítì ìtura ẹ̀ ní kéèyàn. mo wí ni pé wàhálà lọ́wọ́.